ìgbà wo ni ó bẹ̀rẹ̀ ìgbà wo ló ń parí àti pé mélòó ni ó ti rí mẹ́ta báyìí àti pé mélòó ni ṣé tẹ́yìn ò bá yàn ṣé nǹkan kan ṣe nítorí wọ́n ní ẹnìkan ní ibi iṣẹ́ lásìkò iṣẹ́ báyìí ó yà máa lọ akọ akọ olùmíṣẹ́ alọ́símọ́sí wọn ah, á pọ́nlọ́yàn dùwà ni wọn á pọ́n mọ́ tó yẹ dùwà ẹ̀rọ kùn wẹ́tẹ̀ kó àkílẹ̀ gbọ́. náà alhamdulilayi wa salatu wa salam ala rasulillah salatu duha òun ni inú tí a máa ń kí ní àsìkò duha tó sì rinlẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam àmọ́ kí àsìkò tó wá àsìkò tó wá òun ni ọgbọ̀n ṣẹ́jú lẹ́yìn tí oòrùn ti yọ tóòrùn bá yọ thirty minutes after òun làsìkò duha so nafila ó ń bẹ tá a lè yàn káyàn nílé òun ló dà tá a bá láǹfààní káyàn lé tó bá wà lọ́rùn láti yàn ó kéré jù ní rákà méjì ó pọ̀ jù òun náà ní rákà méjọ náà àmọ́ kì í ṣe irun táwọn máa ń ti gbogbo gbà àìkí lójoojúmọ́ bí ẹ bá ti ń kí lójoojúmọ́ yóò bọ̀ sípò àdádálẹ̀ torí pé àwọn ìyàwó ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam àdé nínú wọn tó takò dùhà pé dùhà ẹ̀sìn tó ń jẹ́ bẹ́ẹ̀ sọláàtù dùhà ẹ̀sìn tó ń jẹ́ bẹ́ẹ̀ so nígbà tí èèyàn bá níyàwó tí kan sọ pé ó wà tí kan ní kò sí ó yẹ kó wọn náà mọ̀ pé ọkọ wọn kì í ṣe gbogbo ìgbà ni tó bá wà lọ́dọ̀ eléyìí ní mọ́ tó bá wà lọ́dọ̀ tọ̀hún kì í ṣe arágbèkè ṣe gbogbo gbà pé wọn náà níyàwó méjì níkan ní à ọkọ mi kì í jẹ ẹ̀bà níkan ní à ọkọ mi ó máa ń jẹ ẹ̀bà arágbèkè òfin jàmbá kan gbogbo gbà nù tòmátò wà lọ́wọ́ wà lọ́dọ̀ ní òkè ń jẹ ẹ̀bà owó orí ẹ kó jẹba eléyìí ló mọ̀ kó ń eléyìí tó ti gbogbo a gbogbo a máa kí dákórekú là á máa kí ránàbí náà kì í kí ní gbogbo ìgbà sallallahu alaihi wa sallam kí ni ẹ̀jẹ̀ náà kánà ti máa ń kí mọ́ṣáláṣí ilé ló ti máa ń kí so bàbá rí náà yàwó ẹ̀ tó ní anabi sallallahu alaihi wa sallam kò kí ń kí anábìgbé anábì sàlọ́lá sọ́lá ti fi gbogbo bá. náà àmọ́ níta àmọ́ sọ fáwọn ènìyàn nìyẹn ìyàtọ̀ ń bẹ láàrin alkhawf àti alilm ìmọ̀ àti ìbẹ̀rù ọlọ́run alilm dẹ̀lẹ́lẹ̀ alkhawf alilm dẹ̀lẹ́lẹ̀ alkhawf ìmọ̀ ni ó tọ́ka níta fi bẹ̀rù ọlọ́run ìmọ̀ ni ó bí ìbẹ̀rù ọlọ́run ìmọ̀ tágbọ̀yé ìmọ̀ ni ó bí ìpayọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹ̀rẹ́ lòmíì lọ́dọ̀ ti tiẹ̀ al-khawf dalilu al-ilm ìbẹ̀rù ọlọ́run olùmọ̀ bí ń ṣe ìmọ̀ ẹ̀yẹ kìí ṣe lànà àwa mùsùlùmí àmọ́ àmọ́ ìlànà mùsùlùmí mọ̀ tó bá ti mú báyìí òun lòun kà fún tí ẹ mọ fi bẹ̀rù ọlọ́run àmọ́ fi súnmọ́ lọ́run kódà kí nǹkan yẹn náà kó mọ́ lọ nínú ẹ̀sìn títí ẹ ti lọ bẹ́ẹ̀ nìyẹn eléyìí òmù bẹ́ẹ̀ so ìkànnù tó dájú pé ẹni tó wà níbi iṣẹ́ náfìlà dùn àsìkò tó fẹ́ tó ń gbowó oṣù rẹ̀ ni tó ń gbowó oṣù rẹ̀ tí ọ̀gá abiṣẹ́ rẹ̀ ò bá ti yọnu sí ẹ láti fún ẹ lásìkò yẹn o ò lẹ́tọ̀ọ́ láti máa lo àsìkò tó ń gbowó oṣù rẹ̀ kó mọ lọ fi yẹn náà sílẹ̀ àti wà o ò lẹ́tọ̀ọ́ ẹ̀ àyàfi tó bá fún ẹ níyànjẹ́ ló tó bá tó bá fún ẹ níyànjẹ́ ẹ tọ̀ níjọ́ tó bá ti lọ síbi kó mọ yẹn sílẹ̀ àti wà ọ̀kan nù ní ókè afá àmọ̀ fún láìkẹ́ yẹn sílẹ̀ àti wà àmọ́ àmọ́ yọ owó àsìkò yẹn kúrò nínú sálárì yìí tí wọ́n pé ìwọ náà ò ní fẹ́ kí lù wá mọ́. Tètè àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ tó láti pé gẹ́gẹ́ bí àwùjọ wa ní ìgbà yìí à ń ṣe é tí ó sì lọ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn láàrin ẹni tí ó gbéṣẹ́ fún wa àtàwa tí wọ́n gbéṣẹ́ fún. Téèyàn bá ti ń san owó àsìkò fún wa bí àpẹẹrẹ irú tíṣà nísìn tíṣà láàrin aago mẹ́jọ títí di aago méjì bí àpẹẹrẹ ni owó ṣe àsìkò ṣẹ́ni orí ẹni wọn sanwó fún un ṣẹlẹ àwọn àsìkò yẹn kò gbọdọ ló fún partner youth partner youth gbọdọ ló gbogbo ilé ìgbò ìgbà tó ń lọ sí ilé ìgbò ó ti yé wọn dáadáa wọn máa ń dọ́ọ̀bù fóònù sílé ni káwọn ẹ pé ẹnìkan wá pé òun gbèsè bọ́ọ̀lù wọn yọnu sára rẹ kódà wọn lè léèyàn kúrò níbi iṣẹ wọn ò sì já yòókà torí wọn náà nígbà tí wọn yọ gbogbo owó tó bá ti owó táìmù tó bá lò fọyọ kóòlù sára rẹ wọn náà yà fi fóònù sílé so working hours òun náà ń sanwó rẹ̀ fún wa fún working hours tó bá ti wá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ lo working hours ká lò ó ká fi ṣe personal use àti pẹ̀lú ìyànda ẹni tó fún wa níṣẹ́ bẹ́ẹ̀ ni lóra tó já kí nàìjíríà kó dé tó délé lédè alàbẹ́ ti ṣèjọba àpòfin civil service commission civil service commission tó bá ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ ìjọba ó lẹ́tọ̀ọ́ kó tó ní business mi bó ṣe wà nínú òfin wọn eré ìta sọ yẹn ẹ àfa ẹ mọ sọ̀rọ̀ ẹ mọ seriously ó jẹ́ civil servant ó tún ní plan b side oníṣáìdì ọ̀sùn uh-uh. corruption nigerian culture in fact anywhere in the world corruption ní Saudi Arabia gbàṣẹjọba kò sí ẹni ọ̀họ́ pọ́n gbàṣẹjọba ṣe tó bá wù ọ́ tó tí kò sí bí ọba ti ń ṣe tó bá ti ń ṣe ọ̀gá méjì àti roko ọ̀gá méjì ó kó padà kójú kan lọ nígbà kó bá gbogbo jẹ́ ìjọba ni ẹlẹ́mí òfin wà níbi ìjọba lágbo ní twelve o'clock yóò wà kọ́ bẹ́ẹ̀ kó wọ́n délé five thirty a.m. torí kó ti lọ sí side hustle torí ẹ̀ ló fi máa ń ní private company o lè rẹ́ lóyún ṣe tó gbà tí wọ́n gbẹ̀ ṣiṣẹ́ kó bá tún máa ń lo o tún lọ mú àsìkò dùn nínú àsìkò iṣẹ́ ẹ o tún yọ nínú àsìkò rẹ fún iṣẹ́ oníṣẹ́ kí dùn wá tá bá káàkiri ẹ pàláì wọn ìjẹ̀bi lọ́dọ̀ náà lórí wọn gbà ẹ kó máa kí dùn wá ní profit lọ́dún kó wá ṣiṣẹ́ rẹ̀ wọ́n ló sọ fún ẹ pé tí má ti dé o ìmọ̀ kí dùn o tá bá káàkiri ẹ wọn ò jẹ̀bi gan ló jẹ̀bi o tún lẹ́kọ̀ọ́ lókè tó ẹ pé tí ẹ ti ti ẹ ní kò sí o lè máa fàṣkólẹ̀ kó lọ máa ti eléyìí náà kó má jẹ́ gbogbo ìgbà alábì òkè ń kídò wá ní gbogbo ìgbà wọn máa wọ fàálẹ̀. náà ìbéèrè mi ni pé èèyàn kan ti ń kírun ó jọ ènìyàn ni pàtó wá rí pé wọ́n ti tán wá rí pé àti wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹn ìrùn ò tí wọlé tó máa kò tí wọlé tó wọ́n wá jọ ìní wọn ọdún wa parí wọ́n ṣe pé àgbàtàn gbé yẹn kò tí wọlé o kí ló ṣe irun ẹ̀. ẹjọ́ ipò wo ni sọlá ti tẹ̀sí wà ní nínú Islam àti pé báwo náà ṣe ń kí àti pé rákà mélòó. alhamdulilah salatu wa salam ala rasulillah ẹni tí ó bá wọn kí jàmá ó wá rí pé èrò táwọn kí àsìkò rẹ̀ ò tí ì wọlé wọn nínú náà ni wọ́n dàgbà kó ṣẹ́jú kan wọn nínú náà ni kò sí kíní kan tó fi amẹ́ni yóò lẹ́jẹ̀ torí pé kò mọ̀ tọ àwọn ẹni ẹ bá sílè ran àwọn ìyókù lọ́wọ́ kó sọ fún wọn kó kó wọn sákèjì pé ah ẹ̀yìn tá kí yìí àtúrò sí wọlé o á túnú yẹn kí o ẹ̀ wọ́n lè mọ́ túnú pè àmọ́ wọ́n túnú kí tó bá lè sọ fún wọn kò bá dà tó bá lè sọ fún wọn àbó sọ fún wọn wọn ò gbọ́ yìí ni mọ́ sábà máa ń ṣẹlẹ̀ ẹ̀rọ àfáàgbélẹ̀ ti wá gbélẹ̀ ti wá náà ìmọ̀ kí lẹ́kẹ́ ìmọ̀ ṣètàlì lẹ́kẹ́ gbàrà fún wọn lọ túnú ti yẹ kí béèyàn bá kírun síwájú kásìkò òun kó tó wọlé kò nínú dèédé ìgbà bá kírun nígbà kásìkò rẹ ti lọ à nínú àti pẹ̀lú àwíjàre àwíjàre ló lè múni táàkìnà nígbà míì tí ò tí ì wọlé kọ́lọ́wọ́ sì gbà irú àwíjàre wo ni òun ló jò òjò ń rọ̀ lásìkò mọ́gíríbì akí mọ́gíríbì tán ká mú ṣáì wá àsìkò ṣáì ò tí wọlé a lè kí ṣáì nígbà yẹn látara òjò bẹ́ẹ̀ lára ìrìn àjò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn kẹ́kọ̀ọ́ à ń kẹ́kọ̀ọ́ ẹ̀sùn òun náà lè jẹ́ sábàbí sábà káwọn èèyàn lẹ́kọ̀ọ́ tẹ́ pé ẹ̀kọ́ yẹn ti wọ́ra àsìkò zórí wá tó a lè máa bá a lọ káàdì kí zórí tá lọ kí ní àsìkò àṣírí papọ̀ tá a ti jẹ́ mọ́ tẹ̀sí ní ó lè lọ bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá ti sí àwíjàre tẹ́sí mú wa tá a mọ̀ pé ká kí i lásìkò àsìkò wáyé sì wọlé làwa kí i nígbà tá a pọnmi sọ́nà àpẹẹrẹ ní irun yẹn kọ́ kò lálàáfíà náà. ẹni tí a ti mẹ́ta sí òòrùn tó àti ìlú àti ìrọ̀ ìròyìn kanta ẹ̀ mẹ́ta wáyé kéde ẹ̀rọ àti káàkiri òun ṣẹ́gun ìgbà rẹ̀ pé ẹ̀ṣẹ́ ìdá gbọ́dọ̀ ìlànà àdúgbò àti ọ̀rẹ́ṣẹ́ ìlú. nam tí ojú ọjọ́ ò bá clear bóyá àsìkò òun ti wọlé àbí ò ti wọlé bí àpẹẹrẹ ń sìn irú èmi látàárọ̀ sílẹ̀ fi ṣúṣì ẹ pé òun ò bó láti fẹ́ dá àsìkò òun mọ̀ kò lè ìbá kínú lánàá àsìkò tàná lálò fún tèmi Ìwọ́n pé Mọ́gíríbì bí àpẹẹrẹ ó wọlé ní twenty seven ten ojú ọjọ́ wá dúdú ní seven níjọ́ kejì àní ti kinu tàbá kinu ànírun tó bá yẹ pé táìmù tó wọlé níjọ́ kejì táìmù yẹn kọ́ la fẹ́ kí níjọ́ kejì gan kò sì fún wa ní táìmù ojú ọjọ́ ti dàtẹ́ ní kótó nígbà míì ìyẹn lè jí nígbà míì nìkan sí aago mẹ́ta tí ó lọ pèrún. <laughs> ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí máa sínú kan rí lásìkò jọba yìí náà ni ó kàn jí báyìí ló bá lọ pẹ̀rù ó lọ pé sọ̀látù zuri láì mọ̀ pé aago mẹ́wàá ni mẹ́wàá rọ̀ aláwájú ẹ̀ ah kí ló ṣẹlẹ̀ ọ̀nà àbá ni ah zúrò ti wọlé ẹ ti wọlé ah mo ẹ̀jẹ̀ dí ni torí pé ọjọ́ ọjọ́ ọjọ́ yẹn ó tàn án tójú ọjọ́ tí ò bá clear fún wa ní ọjọ́ yẹn á lo ọjọ́ tàná tá a lò tó clear ó la máa fi vitamin tì ní bá a ti ṣe nìyẹn sọ̀látù tẹ̀sí wọ́n ní bóò ló ṣe jẹ́ ìtàkùn ní sọ́lá tó tẹ̀sí òní rákà méjì tòràtì látò kèrè délẹ̀ subhanallah subhanallah subhanallah ló pọ̀ tá a máa ń ṣe ń bẹ̀ a máa ṣe seventy five rákà àkọ́kọ́ seventy five rákà ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ ìrun yìí lálàáfíà dọ́dọ̀ ànẹ́bí sallallahu alayhi wa sallam ẹnu àwọn onímọ̀ òkò lórí ẹ̀ arínú wọn tí wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ àmẹ́yìn tó lékè òun náà ni pé bẹ́ẹ̀ ni sọ́lá tó tẹ̀sí sọ̀láàtù mustahabba kéèyàn kí kò bá jẹ́ wàlọ̀kẹ́nà marratan fi umri kó jẹ́ ẹ̀ẹ̀kan ní tẹ̀mí èèyàn èèyàn kí rákà méjì ni a ṣe subhanallah wa ṣẹlọ́lá ilá ilọ́lá a ṣe 15 nígbà tá a bá ka fásitì àtàn tá a ka súrà a ṣe subhanallah wa ṣẹlọ́lá ilá ilọ́lá 15 tá a bá tún forí kanlẹ̀ dèdè láti àdúrà ìforí kanlẹ̀ kátó di pé a lọ sókè a ṣe fifteen so fifteen eh, fifteen fifteen báwọn bẹ́ẹ̀ ni a ṣe fifteen níbi eh, sọ́ọ̀rì níbi ìdúró mẹ́wàá ìyókù fifteen fifteen fifteen a jẹ́ seventy five ní rákà méjèèjì yóò jẹ́ ah, one bẹ́ẹ̀ ni ṣòro náà pè ní sọlá tó tẹ̀sí náà.

ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó lẹ́kọ̀ọ́ ẹ̀ kọ́ ni wọ́n ní ìkìyà rẹ̀ lórí obìnrin ọlọ́run dá wọn ní ẹ̀dá kan tó lẹ tó lẹ tóbìnrin bá rí ayán lásán ẹ̀rọ bí ilé alájà mẹ́wàá fi wó ni tó ṣe pariwo tó ẹni tó ń pariwo gbà tó ráyán ẹ ẹ wá gbọ́bẹ̀ lé lọ́wọ́ kó dú ẹran tó ọlọ́run ò dá wọn bó ṣe dọ́kùnrin tàbá rọ́kùnrin tó náà bá rí bẹ́ẹ̀ òun lẹ́ni òun lẹ bóyá fẹ́ wá lóbìnrin ọlọ́run wá dá lóbìnrin tí ọkùnrin gbọ́dọ̀ kíyà bẹ́ẹ̀ni mùjáhìdù làwọn ọkùnrin tó kò sábẹ́rú mẹ́ kóbìnrin kó dún ẹran kó jáde ẹ̀ dìbúlẹ̀ kó pa fún rẹ̀ kó pẹran léyà kó pẹran kó mọ́ kó pẹran ìyàwó kò sábẹ́rú mẹ́ tó bá ti lè ṣe kò sábẹ́rú dẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ tó ní mẹ́ bẹ́ẹ̀ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sótọ́ kí ìyẹn ti yá dìde kó wá ní owó ọjímọ̀ eléyìí ò sí nínú Islam yẹ́nì o láti hajj tó lọ kí lẹ lọ sí mbẹ kí si sí mbẹ tó ti kẹ kírun kẹ ṣàdúrà lọ o wá dé o wá líkì mọ́lé o líkì mọ́lé bẹ́ẹ̀ tó kó o lọ sí mọ́sálásí o lọ kinu o nítorí pé o wẹ̀ẹ́dẹ̀ o lè gbọ́dọ̀ wọ jímọ̀ kó tó lọ mọ́ kírun a ẹ̀ṣẹ̀ ló tún gbédé nìyẹn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ló gbédé ṣé o ní mọ́kà wọ ní mọ̀dínà gbogbo yẹn nìyí àṣàkáṣà tí kò dáa ni tó bá ti dé tó bá dé monday wọn lọ mọ́ṣáláṣí kódà tó bá ti ń dé gbàrà báyìí tí wọ́n ṣe kọ́ ọmọ nígbà gẹ́lẹ́ lọ sínú mọ́ṣáláṣí wọn wà ní líkì mọ́lé bí ìyàwó wa ṣẹ̀ṣẹ̀ gbé <coughs> táwọn mọ̀lẹ́bí olùmọ̀ wa kí nínú ilé ìyàwó wa o ẹ̀yìn àràrà yóò sí nínú islam kò sí nínú islam then kò dẹ̀ sí aburú mẹ́ka dáná nípa ti hajj dé kápá màlúù kápá àwọn èèyàn lóúnjẹ gbogbo ìrìn àjò tọ́lọ̀ ti là wá lọ tó là wá bọ̀ la lè orí ọlọ́run ká dáná ká fáwọn èèyàn ló jẹ òpin ọ̀nà kó jẹ́ pé ó lọ ìbàdàn tó dé ẹ̀dàkùn yé kò níbi kí èèyàn dúpẹ́ báńdíìtì dé àbó lọ ọ wá dé wá ra búrẹ́dì fáwọn èèyàn ó tó ọpẹ́ ó tó ó tá a kú sọ̀hún tá a ya wèrè tá a rẹ̀ ti máa ṣe èèyàn bí kò ṣe wá tá a bá dúpẹ́ fọlọ́ kò sábúrú mẹ́. àmọ́ mọ́líkì mọ́lé ìwọ ọkùnrin ó líkì mọ́lé pé fẹ́ wọ jímọ̀ àìwọ jímọ̀ o ẹ̀ṣẹ̀ ni o torí pé o ò kírun láti jọ ìhò lọ kírun mọ́síláṣí olówó jímọ̀ eléyìí ò sí ní lẹ́sìn. èyí tó tún wá bàjẹ́ mẹ́ wọ́n wá máa lu bàndíìdì wọ́n máa lulu mọ́ wọ́n tún fi ìlú sílẹ̀ mọ́síláṣí oníwà gbé sórí gbogbo ẹ̀ kò tún dé bíi wàláì òṣì ni òṣì àìní òun ni fẹ́ẹ́fẹ́ ájì bá wà bí a bí hundred hundred naira àbí five hundred naira ni sọ pé onígbàgbọ́ ló máa lùlù mẹ́ lórí torí òun lọ next year tó bá lọ lẹ́fìrí yẹ àwọn tó bá lọ lẹ́fìrí yẹ wọ́n lùlù mọ́ lórí ṣùgbọ́n òun rẹ pé ó lérò pé ò lè lọ ọlọ́run kan yẹ pé wàá lọ náà ni ó ti lọ wá dé yóò wá bábàrà pé ah eléyìí tí mo lọ yìí ayé ò gbọ́ ọ̀rùn ó mọ̀ òṣì ni abẹ́lẹ́ ọ̀fọ́lọ́kọ́ gbóṣù ní ọ̀kúrò fún wa onímọ̀ máwọn ẹ̀ kó bá lọ next year oṣù kéńtẹ́nu kó bá fi lọ thirty two àjì gbogbo eyín ẹnu ẹ ló ti pààrọ̀ àìlẹ́kọ̀ọ́ òun nìyẹn àwọn tá à ń ba àwọn ọ̀rẹ́ àgbẹ̀ wọn lọ òun èṣe yìí mọ́tà mùsùlùmí gidi kì í ṣe yìí mọ́tà eyín mọ́tà sì nìyí mọ́tò lẹ́yìn àwọn dókítà táwọn máa ń bá wọn aláàárẹ̀ eyín lẹ́ ń lọ bá lọ́ eyín fún yín àwọn pé wẹ́ẹ́ ẹ̀dá <laughs> kẹ́ni tó gbọ́n ó lè rí nǹkan pọ́nlá òun ni àbẹ́lẹ̀ kọ́lọ̀ kó ṣàánú wa jẹ́ máa mùsùlùmí ẹlẹ́lá ìlàhà ìlàlá. àsìkò mọ́ kí kó wá jẹ àìsí ìrìnàjò ẹ̀yà àgbàdo bìnrin ẹ̀yà gàfúnà. ẹni tí ò ti kì á sírì tó bá dásìkò mọ́gíríbì tó lè darapọ̀ mọ́ àwọn kí mọ́gíríbì àkọ́kọ́ kí ló mú tó fi kí á sírì lásìkò ìbéèrè ńlá lélẹ́yìn tó bá yẹ sún gbàtí ó jì mọ́gíríbì ti wọlé ó lè ṣe bẹ́ẹ̀ táwọn bá ti sálámà mọ́gíríbì wọn òun kàn fi ẹyọ kan ti tẹ̀ tó fi pé mẹ́rin á fìrì sí tiẹ̀. àmọ́ tó yẹ pé tọ̀ ó lọ wo bọ́ọ̀lù mayu àmọ́ lọ bọ́ọ̀lù asma ó lọ lọ wò <coughs> torí ẹni òfin kí mọ́ asiri lásìkò ẹ̀ ẹnìyẹn bó fi ìrúnlẹ̀ kó mọ́ kì í mọ́. àbóbìnrin tó lóun ṣiṣẹ́ ilé iṣẹ́ ilé òun ṣe tó fi ní kírun kò ilé náà bẹ́ẹ̀ ni obìnrin tó fi iṣẹ́ ilé ti dínú lọ́wọ́ ó fi irun yẹn lẹ́ ó ti di ẹlẹ́ṣẹ̀ kó mọ ọbẹ̀ náà kó mọ sọ̀rọ̀ dájú lọ́dọ̀ ọlọ́run tó irú ẹ̀kọ́ ló máa ń kí mọ́gírì káńtìrì papọ̀ mọ́ lọ́dọ̀ àwọn tó ń kí mọ́gírì bì ọmọ bá wọn. àmọ́ tó yẹ kó sùn gbàgbé ó sùn àbó ó ṣiṣẹ́ ilé ó wá gbàgbé kò rántí rárá nígbà tí ó rántí sí mọ́gírì ti wọlé irú ẹni bẹ́ẹ̀ ó lè darapọ̀ mọ́ àwọn kí mọ́gírì bì fi kí á sùn ìdíje àwọn àìsàn kí mọ́gírì tẹ̀lẹ́yìn والله أعلم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته